بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي وقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àsìpẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún afáwa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi náà tàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ̀lọ́wọ́n bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwà pọ́lá àtàlùkìyàmù tíra tàbí ṣe dánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní nínú àsìkòtáwà yìí náà ni alfatawa almuhimma àwọn ìdáhùn sí béèrè ẹ̀sìn tó ṣe pàtàkì bá ti máa pé omi 28 oṣù Sha'ban ó fi wáyé pé ọ̀la ni 29 insha Allah subhanahu wa ta'ala kọ́lọ́ musa sọ̀rọ̀ àgbà náà lọ ọmọ ìpè ọ̀la alámọ̀ wá oṣù ni ọlọ́run ti yé oṣù náà jẹ́ oṣù olórí olórí fẹ́ẹ̀dì kọ̀ọ̀kan wa page six hundred and seven láti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí question eight hundred and seventy eight الجواب على بلبلة التي تحصل باختلاف البلاد الإسلامية في دخول شهر رمضان أفاني الجواب على بلبلة التي تعصي وداون سيوان إبيري فهو وعلى كما سله دارو داكو كما سله باختلاف البلاد الإسلامية نبقى يبقى لو إسلام في دخول شهر رمضان كي رمضان ولي رمضان ولي ودي وانا كوي بوبوين رفع باي كيو من 28 èèyàn kọ́ lẹ́yìn kágbà pé omi twenty seven àbí gbogbo ẹgbẹ́ pé omi twenty eight ọ̀la twenty nine inshallah fáàní question number eight seventy eight يصل كل عام بلبلة حول شهر رمضان المبارك دخولا وخروجا إما يصل نبوك بودودو nípa oṣù Ramadan alálùbáríkà yìí ìwọlé rẹ̀ àti jáde rẹ̀ فتختلف بلاد المسلمين ما بين المتقدم وبين المتاخر ما حلوا بهذه المشكله pé ìmọ̀ wá ṣẹlẹ̀ nípa ìyapa tí mọ́ sí láàrin àwọn ìlú mùsùlùmí níwọ̀n tí ó kọ́kọ́ bá rẹ̀ àbáwọn tí wọ́n lọ àwẹ̀ la ọkọ́ mọ́ àwẹ̀ ọkọ́ lọ àwẹ̀ la tí mọ́ ṣẹlẹ̀ kí wá ní àlàyé ma hallu bi áàrí muskila kí la lè ṣe sí táà ní máa rí dàrúdàpọ̀ ìmọ̀ aljawab ìdáhùn al'amuru wáṣẹ̀ bihamdulillah alámàrí fẹ́ rújú ọ̀pẹ́ni fọ́lọ́wọ̀n ọba ọdí ọ̀pẹ́ni fọ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala fakulli alìbẹ́lẹ̀bí rúyẹ́tìhìn falikuli alìbẹ́lẹ̀bí rúyẹ́tìhìn gbogbo olúkọ̀ọ́kẹ́ lónìí bí wọ́n ti máa rí oṣù wọn كما ثبت ذلك عن ابن عباس رضي الله عنهما بالجفر عن إن عبد الله بن عباس رضي الله عنهما لما قدم عليه قريب من شام في المدينة من باتي قريب وابلت إلى شام سيدنا عبد الله بن عباس هو مدينة قريب وابلت إلى شام إنه تابعين فسأله ابن عباس بما بما يصوم صام معاوية رضي الله عنه عبد الله بن عباس وعمر بن باوني سيدنا عبد الله سيدنا معاوية باولو بيري ياوي من شام لي واهل الشام تمام اهل الشام امراء الشام فقال له قريب قريب قد رعاء الناس بالجمعة وصام المعاوية وصام الناس àwọn èèyàn rí oṣù ní ìjọ ọjúmà àwọn wọ̀sáàmà Muawiya Muawiya tó jẹ́ àmìrì mùmí ni ó dẹ́gbà rẹ̀ pẹ̀lú ìrí oṣù wọ̀sáàmà ní àwọn èèyàn náà dẹ́gbà rẹ̀ فقال ابن عباس عبد الله نحن رأيناه يوم السبت أو رؤوس أو رؤوس أفجوا السبت لا رؤوس ولا نزال نصوم حتى تكمل عدة أو rọ́ọ̀ pé àwọn ọ̀sẹ̀ àní yẹ̀ àní gbò lẹ́mìí tí gbà rẹ̀ ó di títí àwa náà fi rí oṣù náà tábàárí ó di akàwọn kan pé àwọn náírà àbí oṣù akàwọn kan pé ní oní 28 àbí àwọn amakàwọn kan pé 29 tábàá fi wọ́n ara oṣù tí wọ́n á tọ́ wà dábàá gbogbo wọn lóṣù òdìjọ́ mẹ́rin ká tó bẹ̀rẹ̀ ààrẹ nìyẹn kò sí àpò aláǹdẹ̀ owó àwọn ètò yẹn ti wà lẹ̀ fara anna sham ba'ida ó rí pé sham jìnnà wà náà la tẹ́lẹ̀zúmọ́ alùmọ̀dínà rúwẹ̀tù sham pé kò di túláàsì fún ara mọ̀dínà kó wọ́n tẹ̀lé ìrí oṣù àwọn ará sham bí ààbà kára jama'atu bin alùlẹ̀ èyí mú àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àlùfáà láti bá sọ báyìí pé أن لكل ورأوا أن لكل آل بلد رؤيتهم يقول كان وما تلي ري أسواني فإن ثبت في المملكة العربية السعودية تبارك على سعودية عربية مثلا لقد وصام وصام برؤيته أهل الشام أبي سبنان تبقى مرا مرا شام تلين تلين مرا سعودية ريوسو ومصر أتورى مصر على إجبت وغيرهم أتورى فحسن هذا لأموم الأحاديث إكاري حديثه وإن لم يصوموا تراءوا تراءوا الهلال وصاموا برؤيته فلا بأس tí wọ́n bá sì gba àwẹ̀ pẹ̀lú ìrí ìsọwọ́ra Saudiya táwọn náà wá oṣù ìlétòsù tó wá rí ìlétòsù náà wọ́n sọ àmọ́ bèrè ti hìn tí wọ́n bá rí oṣù làwọn gbà rẹ̀ fẹ́lá àbá sábúrú mbẹ̀ kan sọ́dọ̀ra قرارة من مجلس أئمة الكبار العلماء في المملكة العربية السعودية إليني فتوى تفر له من يريد أن آية الكبار العلماء نعم أو فأقبع في المملكة العربية من السعودية بأن لكل آل البلد رؤيتي قالوا كلوا كما تنيه ريو إسوا الحديث ابن عباس مذكور ترى حديث ابن عباس قالوا مع قريب وي إيه. وما جاء في معناه وتتوى قلت ماري قلت واحد المسافر إيه الأمة كل مخاطب بما جاء في قوله صلى الله عليه وسلم gbogbo al'umma kwata lari ba sauran ke zama ara aluka ne odi dimaja a fi kawulin isallallahu ala mutu ba su pe sumu lero oyatihi wa aftiro lero oyati ba ipe obi yi adisi ife popular gaya kaluku wọn ni wọn kóòtù ó di wà ẹbẹ̀ àwẹ̀ tí bá ti rí àṣù ẹ̀dẹ̀ sọ ní bá sù question 879 mẹ́rin mọ̀kátẹ̀ fi kọ́ọ̀lù sallallahu alaihi wasallam sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi àwọn àwọn ojú wọn bá sọ̀rọ̀ mọ̀kátẹ̀ khatib lẹ́dí sọ̀rọ̀ mọ̀kátẹ̀ lẹ́dí bá sọ̀rọ̀ àwọn àwọn olùdarí bá sọ̀rọ̀ tó sọ ẹ̀sìn sínú ẹ̀sọ́ tó bá dúró sùn question 879 من المخاطب في قول إسوم لرؤيته وافتر لرؤيته المخاطب لذلك الأمة كلها àwọn tá ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo àlọ́ ọmọ ẹni gbogbo àlọ́ ọmọ mùsùlùmí gbogbo tó wá wà bá ti bọ́ ọba ti rádìí sí ọ́fíìsì ọba gbogbo ọlọ́sùn ọ́fíìsì ẹ̀sìn lọ́dọ̀ gbogbo àti ń bá rí fún ọ̀rẹ́ اعتماد خبر مضاعي في دخول شهر وخروجه إما تبي فلان إنه إما فراتي آه راديو راديو أنونسمنت أبي راديو أنونسمنت أبوي قالوا كوا كذي كادي فلان كما تبي راديو ما عطوا أبا ثلاث كسوة أي كسوة بعد راديو أنسى كسوة بعد راديو كي يكاد سنة fm àbí nes federal radio kọ́nà bá san àwọn aṣíwájú ọlẹ́sẹ̀ rẹ̀ tí wọ́n pọ́ sí lọ pé federal radio of nigeria yóò gbé ní sí jáde àti bí ẹ̀kọ́ ni ọlọ́run sáwà pẹ̀lú wa wọ́n lọ síbẹ̀ all right all right then ọlọ́wọ́ pẹ̀lú wa ọmọ nàìjíríà ni wájú bí àṣà kọ́símù tó láti ọdún nàìjíríà ni àgbùgbọ́ náà ní ráìtì kún ó lo resources nàìjíríà fún gbogbo wa ó di wa torí àwọn kàtà nílùú bí wọ́n pé kàtà nàìjíríà wọ́n lè lóye pé ọlọ́run ní káwọn náà mọ́rọ̀ kílé mùsùlùmí nàìjíríà bá rọ̀ ní ọba fojú wa rẹ̀ mọ̀ mo máa rántí ọ̀rọ̀ fasola la ilaha illallah fasola ń gbọ́ tó wà minister of uh, works and kiligan housing and works àbí àwọn sukuk àwọn tó ń sojú ọ̀nà yẹn ó fẹ́ máa ṣe pit kọ̀ọ̀kan owó adé ọmọbìnrin wọn ní kò sí ẹgbàá ìsìn yẹn fasola bí uh, ọmọbìnrin wọn ní kò sí ẹgbàá ìsìn adé ọ̀sùn òun minister of finance ń gbà náà owó yẹn wá dé wọ́n ní àwọn christian state bá láwọn ní àwọn ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́ ọba lè bá pọ́sà lọ sọ́sọ́ dáadáa ó sì ń bò tí wọ́n bá fẹ́ àwọn tó wá wà ẹ̀sìn owó yẹn sẹ́nu 36 kàṣẹ gbogbo state kọ̀ọ̀kan o iye tọ́kàn ni ẹni tó bá fẹ́ kọ́ wá bà ẹni tó bá fẹ́ kó fi kíláàsì mẹ́ fásọlá nígbà táwọn pe owó yẹn àwọn christian state kọ́kọ́ bá bò <laughs> àwọn ni wọ́n bá wá gbọ́ wọn ó ní yíwa kẹ́rọ pé wọ́n kàn hate islam elite islam tí wọ́n gbọ́ pé sùkú ikọ̀ islam nù ọ̀tá ẹwọ́ ròjá ń gbọ́ nípa jẹ́ bank náà ní àwọn nọ́bẹ̀ jam fìrí ẹ̀jù àti taj bank ẹ̀jẹ̀ wo bí i pé nàìjíríà dorí kodò question number 879 abi من مخاطب بقوله صلى الله عليه وسلم لرؤيته وأفطر لرؤيته تعالى باسره ما كان يقول يبع وتباتي رسو يبع وتباتي تباتي أشهد تباتي رسو المخاطب بذلك أمة كل قبال أمة المسلمين اعتماد خبر المذياع في دخول الشهر وخروجه ìmọ̀ afárasí ní ṣe rédíò nípa ìwọlé Ramadan àti ìmọ̀ jáde Ramadan أولى وأقرب إلى أدلة شرعية من اعتماد البركية بيني أجلي لولا جو أيس مصدق جو تقول بشرية كلهم بشرية كما أقول جو جو ordinary news هكا قبو news هذا عراو kama fọkàn sí wípé ìṣètò àtàwọn ọlọ́ọ̀bà àtàwọn àtàwọn ṣètò yẹn ní sàlẹ̀ ṣẹgbẹ́ wọ́n lọ sí rédíò ẹ̀ lè sultan bẹ́ẹ̀ pé òun náà ni aṣíwájú wa láti mọ̀ pé bóyá wọ́n rúṣù àbí wọ́n rúṣù ó ti yé wa. من عبد العزيز بن عبد الله بن باز إلى من يراه من المسلمين هذا عبد العزيز أما عبد الله بن باز أما باز sí ọ̀dọ̀ tó a rí ẹ̀sẹ̀ alaikum wa rahmatullahi wa barakatuh question mi nìyẹn àbí question لقد قرر سؤال في كثير من الناس من كثير من الناس على حكم من سمع الخبر دخول شهر رمضان وخروجه من عن طريق الإذياع السعودية بواسطة المذاع الاذياع وهو راديو في قرن التي ليس فيها برقات يعمل بذلك ويعتمد لا يمتمدون لا كي لقد تكرر السؤال بيري فوق من كثير من الناس ọlọ́pọ̀lọpọ̀ ènìyàn mi ni hukmun mi sẹ̀mí àkàbà dùkúrì ṣe nípa ìdájọ́ ìwọlé ramadan gúnmọ̀ ọmọ rúṣù ramadan àbí ìjáde ramadan ọdẹ àbí wọn fẹ́ sọdún lórí lójú ọ̀nà rẹ́díò ti saudiya ọdíwà rẹ́díò saudiya ló gbójáde fi kúrà láàrin àwọn ìlú kókókó báwọn cities ní lẹ́tì lẹ́yìn sọ fi تبعوا ني اوامير سكت مجبا فلاش نيز مجبا هل يعملون لذلك سوف في ريدي ديالني سكون لي سيني ام لا ويتبدو فراتي ام لا نعم. الجواب اداو لا شك ان الله اوجب على المسلمين الصيام الشهر شهر وبرؤية الهلال واكمال عدة شعبان لا شك ان الله kò sí méjì pé dájúdájú ọlọ́run ọba mi àwùjọba alẹ́ mùsùlùmí ó ṣe ní ọ̀rọ̀ lórí àwọn mùsùlùmí síyáàmù ṣẹ́rọ kún bẹ̀rẹ̀ gbáwẹ̀ oṣù bíró yẹtìlẹ̀ hilal bọ́ ti rí oṣù wọ ìkùnmọ́lẹ̀ ìdá ṣàbá àbíkúbátì ká ṣàbá jùlọ pé 30 days wọ ìfitárù ṣẹ́rọ bíró yẹtìlẹ̀ hilal kádẹ̀ sọdún tàbátì rí oṣù التي أو إكمال عدة رمضان ثلاثين يوما أبيك ك رمضان كفتاتي دي كما في حديث صحيح بوسي وعنه حديث صلى الله النبي صلى الله عليه وسلم أنه قال كلزوا قسوم لرؤيته واصفروا لرؤيته وإن قم عليكم فاحملوا إدة إبا وجمعة رسو السنة دواء سنة رسو wọ́n fi tí kùrùkù bá bójú ọ̀nà kẹka àwọn kakó pé ọ̀kánà alayhi salatu wa salam òjíṣẹ́ lọ́n tó báyìí pé as-sawmu yawma tasumun ààwẹ̀ ní táwọn ìbá ń gbàwẹ̀ lọ jẹ́tẹ̀ bá ń gbàwẹ̀ lọ wal fitru yawma taftirun ọdún lẹ́ ní ìjọ́dẹ̀ máa sọdún ni wal adahi yawma tadahun ẹran إمام تلس باديس يقول يسنده سنده وأخرج ترمذي عن عائشة رضي الله بإسناد حسن إمام تلس باديس يوالد مما واسيد عائشة بإسناد طدع عن عن النبي صلى الله عليه وسلم قال كان النبي صلى الله عليه وسلم الفطر يوم يفطر الناس أدون جدون يمان صدوني والعداهي يوم يداهي الناس ọdún dẹ́ ni léyà ní táwọn yẹn máa ń ju ẹran léyà ni wọ́n àdínà tó fi àyàbà máa na kàfíra àwọn àdíso nítùnà yìí ọ̀pọ̀ ọdí lọ àrẹ́bà annal hukumata ìdá sábàtà inda ha dùkúlù sáàrù àwọn kòrójì o min tọ̀ríkì mahakama a shari'iyya akbarat nasu bi an tọ̀ríkì ìdáà kò sí méjì bẹ́ẹ̀ tí ìjọba bá gbọ́dúnrún lọ́dọ̀ ìjọba pé oṣù wọlé o àbóṣù jáde o láti ọ̀dọ̀ àwọn tí ó wà kọ́ṣẹ́ níbù tọ̀wọ́n ọjọ́ jẹ́ alámòjútó àwọn èrò yìí nípa ṣẹ̀ríà wọ́n bọ́ àwọn èèyàn nípa náà nì wọ́n sọ àwọn èèyàn rẹ̀ àwọn tí wọ́n wọ́n sọdún ìzáàlì pẹ̀lú ìzáàlì ka ìjọba gbà rẹ̀ sọdún ìzáàlì ka يجب على من سمع الخبر من راعية تابعي تابعة لحكومة السعودية أن يتعمد على خبر الإذاعة وسيقولوا يقولوا يقولوا تنتلي أو حكومة يدجوا السعودية أن يعتمد خبر الإذاعة قلت لي راديو إذا سمعوا سمعوا سكة ثم أكبروا أنت فقتل أو أكثر من دخول في دخول عشان تقوش بينه نبقى يقول وليوسني وسكة تاني أو أكثر في خروج أبي يجوا من تقول يعني أين كانوا يعني نجي له láti gbogbo tó dúbàdé tó sùn rọ̀mọ̀dá bá parí nìyí فيصوم بذلك ويفتر تبعا لإمامتي وإخواني وابتلي إليه أقول صدق الله تبعا لإمامه وابتلي إمامه وإخوانه إياه المسلمين وإتماد المذياع أولى على في ذلك أقرب إلى أدلة شرعية من الاعتماد البرقية فإذا سام الناس وأبصروا بخبر برك كما هو الواقع أو لا ولا باس في ذلك بحمد الله كي يجيك بقلي كي فقسير الراديو فقد عدد حكوما أم يعبر جوكا كان فلاش فلاش الحقائق وكان فلاش فصيام وإفتارهم بسماع الإذاعة سعودية معلومة بواسطة السكة أولى وأقرأ وأهرى لما أجمع ويوم أتما صدوة فلو بوردي السعودية تقريب سويس ودودو عن توقف السكات عن تتفقتني وفي الله رجل وفي اهتمال كفراتي والله ولي التوفيق ولو كفراتكم جنادا وصلى الله على وسلم على عبده ورسوله محمد وآله وصحبه كيولو با وبا نبينات او رالي تعوى الصحابير لون قصة نوعنا قدوا بها يعني انتاك اساسو دي بلاك اساسو فلو سيدي ايه كويتا يمني